قطع صلاتي أيا سر النجاة للأنام أيا في القلوب يا صلاتي أيا ابن السعادة يا صلاتي أيا أمن وكمان صلاتي سلام على الرفاع ذي السلامات صلاتي أحمد قوم أنام يا أهل نعم. السماء لزيوني ما هو محمد بيوني يا لصفا العرفاني أهل دياري زماني على القريب زماني زلوني بأهل الجيلاني الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم النبي لا لا داك ولا ينبو وكيكري وي صلى الله عليه وسلم gbogbo ẹni ó bá nífẹ̀ẹ́ Muhammad dáadáa kó yóò gbé wọn lọ́yọ̀ọ́. sọlá ńlá ọ̀rẹ́ ìwà ìwà sálámù asẹ́kùnbọ̀ asàlátì fún Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí àwọn bàbá mi àwọn afọ́nlá. salamu alaykum sunnatun nabawiyyatun. àwọn wàlíyí ọlọ́run nílùú Ọ̀yọ́. sálámù aláìkùm. ẹ̀pọ́n wálé ẹ̀pọ́n àwọn tó bí wọn má wálé. súnmẹ̀ tó nàbà wí ẹ̀tàn yàn. gbogbo àfa tí bá kan àfa ìpè rẹ̀ ní àbùkù ọlọ́run ló bẹ̀rẹ̀ níṣẹ́ èṣù ló níṣẹ́. súnmẹ̀ tó. نبوية إجابته ẹ torí pé a wá sí tẹ́rítìrì yín ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ojú wa. ìjọba tó ọ̀fọ́rin bò. ẹ̀yin náà a máa pàdé o. ìjọba tó ọ̀fọ́rin àápàdé lẹ́lẹ́gbẹ̀gbẹ́ ní tẹ́rítírì tiwa náà àwa náà máa ṣe kiri ẹ̀fẹ́ yìí náà. ìjà ẹ̀yà àbẹ̀tú bọ́ ìlú mi alábòrin mùsùlùmí. ẹni ó bá yẹ wá nábì dáadáa ò ní sunkún ìjọba olóòrò ìfàrígbó mi. ilé gbé tí mo ní ayò pé Muhammad lóyè ọjọ́ ìdè bá lóyè. àwọn ìlànà kúlì mú sílímì. bàbá wa Sheikh Daoud. ìjọba tó fàrígbó. ìdí ogun ìjẹ́bú ìjọba tó fàrígbó. ìdí ẹ́ igi eku. ìjàmbá tó fárigbó. mo gbádùn yín púpọ̀. ìjàmbá tó fárigbó. mẹ́ni àkàràmà mẹ́ni àkàràmà àkàràmà hùlọ. ìjàmbá tó. ومن أهان من أكرمه الله gàdàbà ọlọ́hu wàlàánàtúlọ́hì àlẹ́yìí wájibà ẹni ọba pọ́nlé ọlọ́run bá pọ́nlé ọlọ́run ó pọ́nlé ẹni ọba fàbùkù kẹni ọlọ́run bá pẹ́lẹ́ fún ara ọlọ́run ní ọ̀sẹ̀ ìgbà fún. fọ́ọ̀rì lórí alákùnrin mùsùlùmí. àtẹ̀yìn àti bàbá wa láwáyé. ìjọba fọ́ọ̀rì ló. torí pé kò sásìkò púpọ̀ àwọn jọ ń bọ̀ lọ́lọ́run wí. bẹ́ẹ̀ a bá ṣe rere fún wa a máa ròyìn rẹ̀ káàkiri gbogbo ayé ni bẹ́ẹ̀ yẹn bá sì ṣe kejì fún wa àwa náà á ṣe sọ́dọ̀ rẹ̀. ìjọba tó fárígbọ́n. ẹni tọ́jú kú. ìjọba tó fárígbọ́n. mo fà àwọn bàbá mi tí wọ́n ń bẹ ní abẹ́ tẹ́ǹtì àlùbáríkà mo fi kí gbogbo àwọn alálàfáà. ìjọba tó fárígbọ́n. mo fi tiwọn náà mo fi kí gbogbo àwọn. Bàbá wa Mufasiru pátápátá fún gbogbo tí ń jẹ́ ìlú Ọ̀yọ́. Ìṣe ẹ̀kọ́ àpọ́nlé. Mo tàtàrà bàbá wa Mufasiru. Gbogbo àwọn ìyá wa tí wọ́n jẹ́ olórí fún bàbá wa ikú bàbá yèyé. Alábọ́mí Mùsùlùmí ọba tí ń tí ń mójútó yín bọ̀ látàná títí dòní ọlọ́run ò ní sọ pé òun ò mójútó yín mọ́. alákòólì mọ́ sinmi. mo kí gbogbo àwọn olóyè ìlú. alákòólì mọ́ sinmi. mo kí gbogbo tí ń jẹ́ ọ̀yọ́ lápapọ̀. alákòólì mọ́ sinmi. mo kí sínétọ̀ wa elect sínétọ̀ alákòlè mùsùlùmí. Baba wa Yunus. alákòlè mùsùlùmí. Baba wa Yunus tana wọlé. alákòlè mùsùlùmí. tana tana tanátana Yunus tanátana Warisi la máa gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but nísìnyí lọ́yọ̀ bí bàjẹ́ tanátana Yunus ló ń taná fún wa ṣàbí bẹ́ẹ̀ kọ́ ni. àfijáró mi náà ìlú ọ̀rọ̀. ẹni ó bá yẹ wá nábì ní sí ẹ̀mí ṣàgbákò. àfijáró mi náà ìlú ọ̀rọ̀ mo ti àtàrà bàbá wa Yunus elect senator.

èkúté inú rẹ̀ ọ̀dà ni. Tẹ̀mí ìṣúná máa dá àmọ́. Kí ló ṣe wọ afá tínú rẹ̀ ní dùnsá afá ẹgbẹ́ rẹ̀ wo táwọn afá Ọ̀yọ́ ṣe fún mi níwà yìí. Tẹ̀mí ìṣúná máa dá àmọ́. Ọlọ́run ṣe é. Tẹ̀mísù màmá dámọ́. Ta ló sọ pé Ọ̀yọ́ lèsì ọ̀pọ̀? Tẹ̀mísù màmá dámọ́. Ọ̀yọ́ plenty àbí ọ̀ plenty? Tẹ̀mísù màmá dámọ́. Kí ló ṣe ní ará Ọ̀yọ́ tẹ̀ dá mi lóhùn? Tẹ̀mísù màmá dámọ́. Ọ̀yọ́ pọ̀ àbí ọ̀pọ̀? Màmá mi lágbára. Bọ́yọ̀ bá pọ̀ fine. Tẹ̀mísù màmá dàmà. Lára ní fine, agbádá fine, ní kó oúnjẹ pàápàá. Tẹ̀mísù màmá dàmà. À ń kí sínétọ̀ wa sánásáná ẹ̀yin náà tí wọ́n sáná wọlé. Bẹ̀mí ṣùnà mú dáàmú yẹn. Kí ló ṣe wá fà tí aṣọ rẹ̀ ń gbogbo gbà? Zamanu ìlànà ọ̀la. Mi kó oúnjẹ bí Indomie jẹ. Bẹ̀mí ṣùnà mú dáàmú. Àṣẹ ìdè wọ́n ń ni. Bẹ̀mí ṣùnà mú dáàmú. تعيشنا ما دام Màmá rẹ̀ ti pé wà fá máa gbowó lóde gbogbo gbàwọ́ náà máa gbó máa gbó إلى الليل أيوة محمد تعيشون ما دام ẹni ọba yorùbá ànábì òní fọwọ́ rẹ̀ bọ́ bá sí. kí ló dé tẹ yorùbá ànábì níbi ọdún kan bàbá wa. mo kí àwọn Tẹ̀mísùnà mọ̀dàmọ́. Láti ìlú Àbújá. Tẹ̀mísùnà mọ̀dàmọ́. Tẹ̀bárí tí ń bá ń wọ aṣọ rẹ̀. Tí mo ń wọ gbogbo ẹ̀ lábújá. Àwọn tó jẹ́ kí n máa rábùjá já, àwọn náà jòkó ẹ̀dẹ̀. Tẹ̀mísùnà Gbogbo ìdí ni ọlọ́run wà délé bajaj. Tẹ̀mí ìfúnà máa ń dá mi. Ọmọ kan bí one billion. Tẹ̀mí ìfúnà máa ń dá mi. Èsì délé bajaj mo fi ń jí dọ́là. Tẹ̀mí ìfúnà máa ń dá mi. Délé bàjáàjì ọdẹ ń jánẹ́sì fún mi látàárọ̀ kí ló dé tí kárísímà rẹ ò gbé orí stéèjì léde mọ́. tẹ̀mí ṣùnà mọ́ dáàmà yẹn. àbí wọn náà kọ́ ló sọ pé dọ́là dọ́là dọ́là dọ́là. tẹ̀mí ṣùnà dọ́là dọ́là dọ́là dọ́là. tẹ̀mí ṣùnà mọ́ dáàmà. ẹ yóò wá nábì wá. sábà yóò bá yẹ wá nẹ́bí ma á máa o. Mr. Simon náà ń bẹ́ ń bẹ́. Olórí ilé àgbáyé ni gbogbo yín. Mo kí Akinade Mr. Akinade Kayode MD Microfinance. Olórí ilé. Mm-hmm. àṣewẹ́rẹ́ jayé. zamanu ìlànà kọ́lé. olówó ẹ̀rẹ́ rí gàjìgàjìgàjì. zamanu ìlànà kọ́lé. ẹ̀rí wúṣẹ́wúṣẹ́ ni. zamanu ìlànà kọ́lé. mo fi ti kí adéròmọ́ adéwà Muhammad Saheed. tèmi sínú mi dáàmà. mo fi ti gbogbo kalẹ̀ mo fi kí gbogbo ẹ̀yin ńláńlá ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà tẹ wà ń kalẹ̀ tí wọn náà bá ń bẹ nínú alálùbáríkà bá ń yẹ bá nẹ́ni Muhammad lẹ́ẹ̀mẹ́ta. ìdẹ́rìṣù làwọn ajẹ́bí ewé. ẹ̀mí jókòó ẹ̀ máa wà ókè. ẹ jẹ́ ẹ jẹ́ kí n rí ojú àgbo yẹn. Yàtìsúnà mọ́ dàmẹ́. Àlùfáà wa sọ̀rọ̀ mi bẹ́ẹ̀. Yàtìsúnà mọ́ dàmẹ́. Ee. Yàtìsúnà mọ́ dàmẹ́. Prince Israel, mo kí wọn púpọ̀. Yàtìsúnà mọ́ dàmẹ́. Mo kí bàbá wa Nàrẹ́kùn Báyọ̀. Zamanu ìlànà olè. Àlàáfíà náà ti ń dé yóò tó dé fún yín pẹ̀lú òkú ọlọ́run. ìlérí táwọn èèyàn sàmì jábùjábù báyìí. wọ́n bá rí ọ̀nàrẹ́bù báyọ̀ nísìnyí ọmọ àbálàfíà yẹn ti dé. zamanu ìlérí ọ̀la. nígbà mo rí wọn láàárọ̀ yìí mo rí pé wọ́n tún ṣe kébékébé sí i. mo wá fi gbogbo dùn pé wọ́n ní àlùbáríkà olóòkù bàbá wa imam. تعيش بهدما نعم سلمين قدم تعيش بهدما àlùbáríkà ọlẹ́ ẹni tẹ́mi fi wá olólùfẹ́ mi pàtàkì olórí ire pàtàkì ẹni wọ́n bí ire tó tó túnra rẹ̀ bí olóyìnbí tani olóyìnbí ọ̀nàrẹ́bù abdulhaki miskime. sọlá mú kí ni wàá bá ní náírà ẹgbẹ́ skimẹ̀. tí mo bá rẹ́ni tó sọ pé skimẹ̀ ń bẹ̀ yẹn máa ya káàdì fún ẹ bẹ̀ yẹn sì. skimẹ̀ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ ògbó ògbó ògbó wà kí ló dé ògbó wà. o ah, ṣe o ṣe o ṣe o ṣe má bẹ̀ bí ọ̀yà o. nínú sàlámì. ọ̀yọ́ náà ń pè bí o. nínú sàlámì. sílẹ̀ ẹgbẹ́ sílẹ̀ mẹ́mẹ́mẹ́. nínú sàlámì. ẹ̀rù ìdàdà lọ́yọ̀ọ́. nínú sàlámì. ògo nọ́mbà one. nínú sàlámì. ẹ̀ pariwo anabi muhammad ha olóríire ni skimẹ ẹ sì rí pé skimẹ gallant títí jẹ skimẹ ẹ rí pé ski náà ń gbé. bó bá dúró adúró tán. mẹ́ni ibẹ̀ mẹ́ni skimẹ mẹ́ni ibẹ̀ ń skimẹ̀ níta yín tó ń skimẹ̀ nínú agboolé. lẹ́ẹ̀lì kúbi bàbí. ọlọ́wà àbí bẹ́ẹ̀ kọ́ ni. gbogbo yín lọ́kùnrin lóbìnrin mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tẹ ẹjọ́ mọ́ bàbá wa tàná. iná sọ́dà mi. tọ́lọ́wọ̀n jẹ́ kí ẹ ti yín lọ́tọ̀ọ̀tọ̀ nínú sàlámì. Ṣẹ̀rífàtù náà bẹ́ẹ̀bẹ́ ná ọmọ bàbá mi aláàfin Ọ̀yọ́ náà. Nínú sàlámì. Ẹ dákun náà rí ìṣẹ́jú méjì ọ̀rọ̀ méjì náà mo fẹ́ sọ. Nínú sàlámì. Yóò sì wù mí kí gbogbo tí ń di Ọ̀yọ́ ó gbọ́. Nínú sàlámì. Ẹni ó fẹ́ gbọ́ kó farabalẹ̀ torí Ọlọ́run. إن سلامي لا يليق ببعده ẹ wo ẹ̀yin bàbá wa aláàfin. إن سلامي ẹ wo ẹ̀yin wọ́n ti rí bíi pé bàbá ó jáde láti inú ilé wa bá wa ní àyè. إن سلامي. kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ìwà rẹ ni. إن سلامي. inú rẹ ni. إنما المرء máa wá bá ń sọ pé aláàfin Ọ̀yọ́ ṣùjá òun bá zàyíkú. aláàfin Ọ̀yọ́ ṣùjá òun bá zàyíkú. ìbú bàbá yèyé rọ̀ bá fún àníwó báyìí rọ́bà mọ́ àmì ọ̀hún. ẹ dákun gbogbo wa ni mo fẹ́ kẹ́ jájọ nítorí ọ̀lọ́ ikú bá báyìí rọ́bà fún àmì ọ̀hún. ikú bá báyìí rọ́bà mọ́ àmì ọ̀hún. síbẹ̀ tẹ́wọ́ yẹn ò lè kú bá jù. ẹ sá àgbọ̀ ikú bàbá ayẹyẹ ń bẹ̀. شافعيا يا شجاع بنزلكم ẹ dákun torí ọlọ́run kò sí ìdájọ́ lọ́wọ́ ẹnì kankan ọwọ́ ọlọ́run ní ìdájọ́ wà. aláfihàn lágbájá ò wọ̀ náà lágbájá ò ní rálì jẹ́ náà iná bàbá rẹ kọ́ àlìjẹ́nà bàbá rẹ kọ́ ọlọ́run ló mẹni tí ń sìn. àlàáfíà yọ ọ̀yà ṣìgẹ́ òun balùwẹ̀ ní ikú. bí ẹ̀yìn òkú bá ti rí láti marú kí ló kọ síwájú ọlọ́run. ikú bàbá yẹyẹ ìgbọ́n bá àbọ̀ wá ní wúwo yẹn. ó pọ̀ nínú ẹni tẹ́ máa rò pé ní ọlọ́run ni ikú bàbá yìí ó ikú bàbá yìí ó. lọ́pẹ̀ tí ẹ̀dá sì máa gbóhùn ẹ̀sẹ̀ ni ọlọ́run. ikú bàbá yìí ó bá yàgò àníwò. ẹ̀dá kúta ni ọlọ́run tá a fi mọ̀ pọ́lọ́hún ti gba bàbá wa yìí lẹ́rú. alábìyẹ. kẹ́nìkan má dájọ́ ẹnìkan. Gbogbo wa ayé náà la sì wà àti ìkú. Àlàáfíà yọ. Lọ́pọ̀ ìsọpẹ́ nìkan ò ní rálì jẹ́nà ọlọ́run wọ̀. Ṣùgbọ́n. Kó lẹ́nìkan iná ní ọwọ́. Bẹ́ẹ̀ni kú yẹn. tó lọ tó pọ̀ tó sọ bíbẹ̀ ti rí fún wa. Ṣùgbọ́n ó bẹ̀ẹ̀ni kú òkú bàbá yèyé rọ̀bà fún wa ní wòyó. Skimẹ̀ gbogbo ìsinlọ́hun téèyàn bá léwu lẹ̀ kó sinlọ́hun ó lè kírun ó lè gba àwẹ̀ ó lè yọ zaka àmọ́ gbogbo ń tá a rí tó ń ṣe òun ni ó ń ṣe pẹ̀lú kárí ni ni ò ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run. ikú bàbá rèé rọgbà tó wá ní wúmi gbogbo ń tó ń ṣe òun ni ó kàn ṣe òun wẹ́sì táìmù ara ẹni. Mhm. àníyàn ni ọjọ́ dá àníyàn bàbá wa ikú bàbá yèyé ló dá lẹ́yìn wọ́n tún fi dàbí pé wọ́n tún bẹ láyé. ikú bàbá yèyé rọ́gbọ́tò àníwó. ìyá máa bí yà ọkùnrin kan ní jẹ́ ikú bàbá yèyé. ó ní Abu Huraira radiyallahu anhu. wọ́n bẹ̀rẹ̀ yàgò àníwó àbúrẹ́rà sọ fún Yamamiyya wípé látẹ̀kùn lánà lè rọ́jò ní wàlláhi là yẹ́dìfìrò lọ́hù lẹ́kà. Aláàbí ẹ̀yà ẹ̀yà ẹ̀yà. Sínẹ́tọ̀ sẹ́gbẹ́ni. Ṣùgbọ́n gbàlídẹ́ni. Nínú àwọn sàábí ànábì Muhammad. Ṣùgbọ́n gbàlídẹ́ni kún. Ń sọ fún Yamamiyya wípé òun gbọ́ lẹ́nu ànábì wípé ẹnìkan ò gbọ́dọ̀ sọ pọ́lọ́hún ò lè forí jì ẹnìkan. ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ní ikú. àbí àbí kí ẹrú kan kó sọ fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ wípé yùdìkìlù kàlìjánẹ̀tà àbàdà ibi ẹrú kan ò ní wu àlìjánà kọjáde lẹ́nu ẹrú kan kó sọ fún ẹrú kan pé kò ní wà nìkan náà ọlọ́run ò sì lè fọ. ìṣìdá ń gbàdúgbà ní ikú àbúrò náà wá ń kọ́ yàmẹ̀míyà lẹ́kọ̀ọ́. ikú bàbá èèyàn. wọ́n ní ọkùnrin méjì kan bẹ ẹnìkan ń ṣe rere ń sin lọ́hùn ó ń ṣe dáadáa tọ́lọ́hún fẹ́ ká ṣe ọ̀rẹ́ rẹ̀ kejì sì jẹ́ ẹni tí ń ṣe ọlọ́run. ìkùnbẹ báyìí wọ́n bá ẹ̀fọ́ ẹni wó. ẹni tó lóun sí lóun ya máa wá sọ fẹ́ni tí ń ṣe ọlọ́run. àlàáfíà yọ. Ipa lè ráforíjì ọlọ́run pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe yìí o. Ṣùgbọ́n ọ̀hún gbàlejò ní ikú. O lè ráforíjì ọlọ́run kódà ò ní wo àlìjẹ́ náà. شجاب ذلك نيكون أنا نا نا نا ọba ọlọ́run tó mọ gbogbo nǹkan ju gbogbo ẹni tó lóun mọ nǹkan lọ. ìjà ẹ̀gbọ́n bá ìbẹ̀rù o lè máa ṣe dáadáa bọ̀ látàná látijọ́ tí wọ́n ti bí ọ kó sì kù ṣẹ́jú kan tó padà sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ sì yí dáadáa ọ̀ padà sábúrú. ọ̀nà ṣùgbọ́n ó ní ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n òòyìn pọ́ńdẹ̀ ní ikú ó sì lè máa ṣe aburú bọ̀ kó kù ṣẹ́jú kan tó padà sọ́dọ̀ ọba tó dá ẹ tọ́lọ́ sì ní gbogbo ohun tó ń ṣe wọ̀nyí ọlọ́run ti yọ́nú sí i. Kíjà ẹ̀gbọ́n gbàrúgbà ní kọ́ọ̀ọ́ kò sí ìdájọ́ ẹnìkan lọ́wọ́ ẹnìkan. ǹjẹ́ ọgbẹ́ ìtẹ̀lé kó. gbogbo wa la wáyé a máa ṣe tá a bá ń ṣe láyé ọlọ́run lọ́wọ́ ò ní wo fọ́tò yín bó ti dáa tó mi ò ní wo ilé yín bó ti dáa tó mi ò ní wo mọ́tò yín bó ti dáa tó ọlọ́run ní. Ntẹ́bi ọlọ́run fẹ́ wò ní ọkàn yín bó lọ́kàn yín ti rí síra yín. Ṣùgbọ́n bàlùkẹ́ ní kún ìkú bàbá yẹyẹ rọ̀bà kò wá ní wò ìkú bàbá yẹyẹ rọ̀bà kò wá ní wò. Bàbá ti ẹni gbogbo nǹkan tí bàbá ṣe láyé. Ìkú bàbá yẹyẹ rọ̀bà kò wá ní wò ẹ wo gbogbo àwọn ògo ògo kọ́lọ́wọ́n ọba yọ látara bàbá wa ikú bàbá yèyí. bàbá yèyí àwọn ikú ọmọ. ọba fún wa ní wọ́n tí è ṣe àwọn ọmọ ṣàkùṣàkù. nígbà bàbá ìwé. àwọn ọmọ kan bẹ ọmọ ṣàkùṣàkù ni wọn. ìgbóná tí bàbá wọn ń bẹ láyé ni wọn máa ga. jọ́tí bàbá bá ti kú tán wọn ga mọ́nu. wọ́n bá ìwé. èyí bẹ̀ fún bàbá wa láti rẹ̀. rọ́bà ẹ̀gbọ́n wa ní ìwé. àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ni wọ́n tilẹ̀ wọ́n sì ń rílẹ̀ náà kì lẹ́yìn ìgbà tí bàbá lọ tán ká sọ pọ́dún kan bàbá lórí bó ti rí. ikú bàbá yìí. àṣọríire oríire fún gbogbo èèyàn ọmọ. wọ́n bá buhari wọ ẹ̀. bẹ́ẹ̀jẹ́ ẹ̀sán. aláàfin yọ. fún bàbá wa tó lọ. aláàfin yọ ẹ̀yà. abẹ́ ọlọ́run alágbára tó ju gbogbo alágbára lọ àfi èkó tí ń bẹnu alukur'an àfi bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́mọ́sàbá wa kẹ́ bàbá wa abdulhamid ọláyíwọlá àtàdá adéyẹmí ọlọ́mọ́sàbá wa kẹ́ wọn sí. ó bẹ̀rẹ̀ fún ánìwọ̀n. ìdàgbàsán mi. Ìbú bàbá o. Bó tilẹ̀ wù ká pẹ́ tó láyé á pẹ́ nínú sàárè jù bẹ́ẹ̀ lọ. Bàbá bọ̀ ni o. Gbogbo birthday tá ń ṣe òun nì. Ngbà tó bá padà yá yóò padà di death day tó mọ̀ ṣe lẹ́yìn rẹ̀. Ikú bàbá yìí rọ̀ bàbá bọ̀ ni o. Mo fẹ́ ṣe birthday mo fẹ́ ṣe birthday. Wọ́n gbé kéèkì wa, wọ́n gbé oríṣiríṣi wá. Fúnpa díẹ̀ náà ni èyí tí wọ́n padà máa ṣe lẹ́yìn rẹ̀ ní birthday. Ikú bàbá yẹn bẹ́ẹ̀ ni. Abàṣe láyìláyì làláwù mẹ́ta nísìnyí. Ọlọ́run má ṣàbá wa fi kẹ́ bàbá wa sí i. Àmínà. Ẹ dákun ẹ sàmì. Allahumma àmínà. Ẹ pé la ilaha illa Allah. La. إله إلا الله ẹ wí gbólóhùn yẹn kó dùn mọ́ mi dáadáa nínú àníyàn wa ti ń bẹ mẹ́ bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ obìnrin skimẹ̀ ọ̀nàdébù Abdulhakeem gbogbo ti jẹ́ ran atẹ́gùn bùtí fẹ́ lu ní téèyàn fi jáde lọ bí kankan mọ́ ọlọ́run má fẹ́ lu gbogbo àwọn ọmọ. àmín. kí ló dé káwọn èèyàn sàmì bíntín bíntín báyìí. àmín. Atẹ́gùn aburú òní fẹ́ lù wá. Allahumma amina. Ẹni ó bá sàmì dáadáa làdúrà rẹ̀ ó tètè gbà. Àmín. Àwọn atẹ́gùn kan bẹ tó bá fẹ́ lu ẹ̀dá kò ní rí nǹkan rinṣẹ́ máláyé. Àwọn atẹ́gùn kan bẹ bá fẹ́ lu ẹ̀dá nínú ilé ní àmà wà yóò máa gbélé yóò máa gbélé wòran ni gbogbo àgbákò tí ó ṣe wá tírú atẹ́gùn bẹ́ẹ̀ ó fi fẹ́ lòdì pẹ̀lú yín ọlọ́run má gbé bẹ́ẹ̀ni kankan wa. símẹ̀ símẹ̀ símẹ̀ ọkàn máa ń dá mi lọ́rùn. wá. mi ò mọ ọkọ bàbá bàbá wa nídìí igi ogun bẹ́ẹ̀ yẹn bá ṣe wèrè wọ́n fi igi ogun wọ́n fi ṣe wèrè fún un. Allah orí rẹ̀ dàrú. Ìlànà ìlọ́wọ́ rò. Owó làwọn ilé igbó yìí. Èmi náà sì máa ń gbó. Mi máa ń gbó. Ọlọ́run wa bá ti gbó fún bonus. Gbogbo tí sẹ́nitọ̀ Yunus Akíntúndé àwọn sẹ́nitọ̀ kan ń bẹ wọn fáìn sẹ́nitọ̀ yìí fine ó dàbí sẹ́nitọ̀ tiwa náà tùràkì ńlọrin lẹ́yìn mm-hmm. bá rí tùràkì wa ńlọrin lárúbáwá lẹ́ pè é mm-hmm. kí lọ́dọ̀ tí gbogbo ẹ̀yin sẹ́nitọ̀ tẹ̀sẹ̀ jẹ́ ẹlẹ́tì tẹ́ fine báyìí mm-hmm. Yunus tẹ́nátẹ́ná ẹ̀ka ń tẹ́ná ni tẹ́nátẹ́ná wà yìí sì kọ́ni léyìí o tẹ́nátẹ́ná Yunus ni o àbọ̀tì máa gbọ́ ni tẹ́ máa gbọ́ ni. So Yunus yìí sana, o. Ó ń sáná. Ó ń sáná ẹsẹ̀ wà dùn mí òwe. Ẹ bá pariwo la ilaha illallah. La ilaha illallah. Ó kú ọyọ kan. Ìlú Ọ̀yọ́ ọlọ́mọdé kọ́ Ilu Ẹ sàmì dáadáa. Ìlú Nàìjíríà ò ní bàjẹ́. Ìlú Ìlọrin náà ò ní bàjẹ́ gbogbo ìyá wa tẹ́ ẹ ní ọpẹ́ lónìí tẹ́ ẹ dúpẹ́ lọ́dọ̀ lónìí ẹ̀yin tẹ́ wọ aṣọ yín náà lẹ́ bọ̀. ìlọ́bí táwọn ìyá wa ò sàmí. àìmọye ẹni tí wọ́n bọ aṣọ rẹ̀ lálẹ́ yìí òun kọ́ ní ọ̀bọ̀ òun lọ́wọ́ àmọ́ òun kọ́ ní ọ̀bọ̀ wọ́n fi gbòòyà lẹ́nu lára ìlú mi gbogbo àwọn tá a múra dáadáa lónìí tí bàbá gbọ́dọ̀ kan yẹn náà lè máa bọ́ aṣọ yẹn fúnra yín. gbogbo yín lè ń sáná yín náà ń sáná sáná sáná lẹ́yìn náà. gbogbo gbogbo mékọ̀pù náà ní méjì ọ̀bùn yìí. ẹ máa wo bàràbàrà. ẹ ní sojú sunkún ọmọ. ẹni ọba sàmì ó túbà ni mo fẹ́ kẹ́ ni mo fẹ́ sàdúrà yẹn o. ọlọ́wọ́ tí ń bẹ nílùú Ọ̀yọ́ yìí skimet gbogbo tí ń jẹran ayọ̀ lẹ́yìn twenty twenty three thousand ẹ̀fẹ́ bọ́ sínú ìjọba tuntun yìí ọlọ́jà ayọ̀ jòkó sínú ìlú. ẹ̀yin ará Àbújá ẹ̀yin ẹ̀sà mi dáadáa ti. ọlọ́run wá ṣé md ń sàmì bẹ́ẹ̀. ẹni àmì rẹ̀ bá dé àrínàdúrà rẹ̀ ó tètè gbà àwọn sínú yóò gbọ́dọ̀ kú ẹni ó bá fọ́ fún mi màá fọ́ fún ọba ti ya wèrè nígbà ìwà orí ẹ̀yí orí mi wá lóore èèyàn púpọ̀ bá mi. Ẹ ṣeun ẹ ṣe ṣéwìn ẹ jàre. Bọ́dà, Stephen àwọn eléyìí wọ́n ń ski wọ́n ń ski wọ́n ń ski bẹ́ẹ̀ wọ́n ń ski ẹ̀ mi ò gbọ́rú àwọn agbádá àwọn skimẹ̀ yìí náà ń. bàbá wa ọlọ́run bá wa kẹ́ wọn sí. àmínà. tẹ̀ ti tẹ́wọ́. ẹ tẹ́wọ́ Suratul A'la mo fẹ́ ké. bàbá wa Àfọ̀njá IDS àwọn náà ti wọlé yóò máa dáa fún wọn sí bàbá wa àfànjá ids ìlọrin àfànjá lọ́wọ́ lápẹ́ ìlọrin lèmi ti wá. gbogbo ẹni tí wọ́n ló ti tán fún wọn lẹ́yìn bàbá yìí ti ń dùn yìí ọlọ́mọdé ọ̀rọ̀ wa ó korò mọ́. ẹ sàmì dáadáa yìí yá wa ọlọ́njẹ́ ayé wa máa nítumọ̀ sí àwọn kan ń bẹ wọ́n fẹ́ kọ́ bàjẹ́ fún ẹ wọ́n fẹ́ kọ́ dàrú fún ẹ wọ́n fẹ́ kí tiẹ̀ ó tán lójijì wọ́n ò dẹ̀ rí tí wọ́n rò ọlọ́run ọlá akọ́ òrí tẹnìkan rò pé kí tẹnìkan ó bàjẹ́ gbogbo èrò tí wọ́n ń rò sí ẹ̀hún náà ni ọlọ́jọ́ padà sọ́dọ̀ ẹ sàmì dáadáa ni. bisimilahi rahman rahim. sikimẹ ìdábọ̀ ẹ̀ bá ń tẹ́wọ́. bisimilahi rahman rahim. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرى فجعله بذان هوى سنخرجك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهل وما ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنب الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى سكيمي بابا بابا سكيمي بابا ọlọ́run wa máa tẹ̀lé skinny bọ̀ dọ́là máa tẹ̀lé skinny bọ̀ ẹ̀ndì tó fi dọ̀rọ̀ àdé àwọn ọmọ ọ̀sà. kí èsì bọ́ ọba ti bẹ lọ́hùn kí ògbónú ilé yín kú bọ́ ọba ti bẹ lọ́hùn bọ́ ọba ti bẹ lọ́hùn gbogbo àwọn nọ́mbà yìí àwọn nọ́mbà yìí bọ́ ọba ti bẹ lọ́hùn gbogbo ònú ilé yín kú ìwọ náà ní rí mẹ́ta láyé tó fi kú. ẹ dákun ẹdúró báwo náà ọ̀sán wa lẹ jẹ́ àyè gbogbo ẹni ó kú àìbẹ̀ lọ́hùn kó lórí ire inú ẹbí ẹni ó kú gbogbo ẹni bá ń bẹ ń bi kẹ́ ẹ kú òun ni ó kú ẹ sàmì ẹ bá nàka ẹni sí skimẹ bí gbogbo àwọn dẹkùdẹkù yìí bá wá bá ti wáyé skimẹ ni skimẹ ló skimẹ wá dé yà ẹgbẹ́ ikú ò gbọ́dọ̀ pa fún wa.

ṣe fún wa. Lọ́yẹ̀ kí mẹ́fà lé o, oh. ipò gbọ́dọ̀ bá fún wa. Ẹgbẹ́ kò ní pa skílẹ̀. Ikú ò ní pa wọ́n náà. Bọ́ọ̀ bá ti ń ro kúrò yẹn, wọ́n ló kú tọmọtọmọ bá bá ti ro kúrò yẹn tó Ipò wa lọ́pá fún wa. Yunus tẹ̀lẹ́tẹ̀lẹ́ máa dé o. Ipò wa lọ́pá fún wa. Sínẹ́tọ̀ elect máa dé o. Ipò wa lọ́pá fún wa. Ẹni bá ti ṣe ẹgbẹ́ àwọn tó máa dùn, àwọn tó máa ti síwí sínú ẹ̀. Ọ̀gbọ̀n lọ́pá kò sáyè. Kò sáyè ayé fún mi kò sáyé yìí lọ́dọ̀ tiwa o kò sáyé òfófó tiwa o tẹ bá lẹni tí ń ga òun náà dunu sáwọn tó ga ló fi ga tẹ bá lẹni tí ń wálẹ̀ gbogbo gbà ń banújẹ́ sáwọn tó ga lọ́wọ́ fi ti wọlé ikú ẹ̀ ní pa yín láhàúdà wà